ìdá àkọ́kọ́ ọbẹ̀ kò bẹ̀rù àbíbẹ̀kọ́ ìdá àkọ́kọ́ ọbẹ̀ kò ọlọ́run kọ́wọ́ láti tó bẹ̀rẹ̀ kọ́mọ́dún aládá abẹ́rẹ́ abadé bíi tá a bá inú ìjókòó ẹ̀rọ ìdílé jà. abẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti wá débi tó dé lónìí ọlọ́run bá fi ọ nínú àánú rẹ̀ lé tó kú iná kéré bíbọ̀ àti tó ti fúnra títí àsìkò yìí ọlọ́run sọ tó wà láti rí máa ń tún wọ́n sanwó wọn sanwó nǹkan wọn ìfọ̀n wá agbára pa lọ àti lọ ọlọ́wọ́ kò fi láti fi dìbò ọlọ́wọ́ mẹ́jọ tó ọlọ́wọ́ láti rẹ̀ mọ́tò aláti yọ mọ́tẹ̀ sí àwọn ẹbí ọmọ kankan ọmọ yìí gbé dájú òru ta débi kọ́ àtọ́ ta nígbẹ́ ìdáhùn ṣe jẹ́ ẹ̀rọ ọ̀hún dájú ọlọ́wọ́ kọ́ láti rẹ̀ mọ́tò dábàá wọn àwọn ọmọ wa. ebi tá a dé la ti sọ̀rọ̀ lọ́wọ́ ìdúró lámì yìí à ń sọ̀rọ̀ nípa àdúrà ọlọ́ọ̀dẹ́ àwọn ọmọ ta ìtọ̀rọ̀ lójoojúmọ́ ta ìtọ̀rọ̀ ọ̀nà ọlọ́run ọlọ́run ọ̀nà ọlọ́run. ìmọ̀nà ọlọ́run ọba lọ́la Gracias. يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب sáyé ọ̀kan nínú wọn ni àyùmọ̀ lóòótọ́ àlẹ́ àwọn tọ́lọ̀ ń bínú tọ́lọ̀ ń ṣe ọ̀nà táwọn àmùsùlùmí ń tọrọ ọ̀nà ọ̀nà ọ̀nà láti ọ̀rọ̀ ó ní àwọn wọ́n ní ọlọ́run wa àwọn. nínú ẹ̀sìn bẹ́ẹ̀ láyé àwọn ọlọ́run bínú. látara bẹ́ẹ̀ yẹ ká mọ àwọn èèyàn wo lọ́lọ́run bínú sí kí ni wọ́n pàdé àwọn bínú sí. tá a bá wá mọ̀ kí lọ́jọ́ tí wọ́n lẹ́kùn síbi náà lọ́rùn ní kó sínú tí wọ́n mú. torí pé ìjẹ́ mùsùlùmí àrùn ìyàtọ̀ ìjẹ́ra àánú ṣùgbọ́n dẹ̀ra dị lè ó lè wẹ̀ yìí ó padà lórí bọ́lọ̀bọ̀ tó lórí mú máa lọ. ọlọ́run bá sàánú wa fi wá mọ̀nà tọ́tọ́ àwọn ọ̀nà àwọn tó ń ṣèdẹ́ra lé lórí. sí ìfá ìdí wọn sọ sí àjàkú ìyàwó tó àwọn ayàwó. ọ̀pọ̀lọpọ̀ tíra sáárì wọ́n yàn àyàkú àwọn ayàwó ni àwọn ẹlòmíràn mi kò fẹ́ àyàkú tó wà wọ́n yìí lóhùn àwọn ayàwó ni àtàwọn míì fẹ́ àfihàn tí wọ́n ń tọ́ ìta sí àwọn ayàwó ni bàbá wa ṣe Abdulrahman Sa'adi wọ́n ní àwọn àìsàn àlẹ́yìn àwọn ní alẹ́dínà àrò akọ wàtàrò kù àwọn tí wọ́n mọ̀ lóbi wọ́n lò lóbi lọ́wọ́ wọ́n ní kẹlẹ́ yahudi wà láṣẹ kẹlẹ́ yahudi wà láṣẹ gẹ́gẹ́ bí àwọn yahudi àtàwọn mi lọ́wọ́ kìlá lọ́wọ́ kìlá kí lọ́ọ́ sọ di àwọn ìjẹ́ ìtọ́nà bí mo ti ìtọ́sọ̀rọ̀ sí ìtọ́nà fún ọmọ ọlọ́mọ ẹ̀kọ́ bí mo. ìdí ó ní mímọ àwọn ọlọ́wọ́ bá lẹ́nu fún ẹ̀dẹ́ náà sọ̀rọ̀ àná. sọ̀rọ̀ bá bá sọ̀rọ̀ wọn lọ alẹ́ náà wọ́n tún kìtà wà lọ́wọ́ fún àwọn tá a fún kíra àtúmọ̀ nínú. arábìnrin Muhammad sallallahu àwọn ọmọ wọn tọ́ ọba débẹ̀ ọ́ báwọn èèyàn ṣe pàdé ńbẹ̀ àwọn tó lọ sí tó tíra tẹ́lẹ̀ nígbà náà ilé èèyàn mẹ́ta òní ń gbéyàwó ni àwọn òṣèlú ọlọ́wọ́ ẹ̀ àwọn ìyàwó jíjẹ ọ̀kan àwọn ìlọsọ́ra yẹ ọ̀kan. àbẹ́bí ọ̀wá wo àwọn tí wọ́n jọ ṣẹ̀kọ́ lárúbá tó sáwọn wọ́n ti lù nítorí pé kò sí mọ̀lọ́pọ̀ kò sí mọ̀lọ́pọ̀ ẹ̀jẹ̀ ọba ti fún mọ̀lọ́pọ̀ rẹ̀ nínú kọ́ọ̀mù ló wọ ìwé àti ìwé ìwé àti ìwé. Bíbẹ́ tó fi ní gbogbo ìkẹ̀kẹ́ nínú wọn bẹ lọ́dọ̀ ọdún náà ó yà sí sọ̀rọ̀ sọ̀rọ̀ àpọ̀. Arábìnrin iná kàtá ní kọ́mọ́mì láàrin ìlà nílọ̀rọ̀ ńlọ̀ yìí. Ó bá wọn kan nínú àwọn àdìsí láàbì pàdé. Ìtumọ̀ rẹ̀ ní kí máa fi bí Mo méjì sọ pé ìtọ́kọ̀ kọ́ pé kò sí nípa ìyọ̀kan lọ́lọ́ torí lẹ́yìn òfin bẹ́ẹ̀ ni ó ti àfihàn. tọ́ba jẹ́ ìwọ́n fún wọn fi lẹ́yìn òfin tí wọ́n ti jẹ́ ti pé ojú ọba yẹn wọ́n tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò jẹ́ ìgbà. ó ti ní màdé wá ìdánwò ọ̀gá. nínú ọ̀sán ọ̀gá ló ń yọ ẹgbẹ́ náà abẹ́ náà wọ́n ti sáà فريقا منهم لا يكتبون الحق وهم dọ́mọ rẹ̀ ọlọ́run ní kálíbà mọ bí ìmọ̀ àwọn yàwó bó ti jẹ́ sàkéwìkì tó nípa sáǹdẹ́bí ọlọ́run ọlọ́run ní kí wọ́n mọ àdẹ́bí ọlọ́run bí ìtàkẹ́yìn kọ̀ọ̀kan wá dọ́mọ ẹ̀ máa ní tẹ́ fọ́mì ní olè làwọn náà ló mọ ọlọ́run tẹ́yìn bá ti bèèrè tí bá wà àìsàn níkà àwọn ará àtàlẹ́mọ́ dàwọn bàbá ọ̀dọ́ mi ìyá àwọn ọ̀dọ́ mi rẹ̀ ọlọ́run ní olè ọlọ́run ní pé bí wọ́n ti pàdé bìtì wọ́n mọ̀ ní ìgbẹ́ ìkọ̀kẹ́ tó máa rẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n wà ní nàfà ní ọkọ̀ ìlú wọn láyà tó wọ́n náà ní ká kọ̀. ṣùgbọ́n àwọn akọ́kọ̀ nínú wọn ni wọ́n ń pa òdodo mọ́. wọ́n mọ̀ wọ́n mọ̀ lọ́wọ́ lórí náà àlàdé náà àwọn ọ̀nà wọ́n mọ̀ òdodo. ìgbà mi àti màtó ń kára kó òkú wọn lọ́rọ̀ fi jẹ́ kí wọ́n náà ní ká wọ́n ń fòdodo pamọ́ wà. àwọn yọ ẹ̀yà mú. àwọn kẹ́kẹ́ ti máa gbọ́dọ̀ lọ sí ilé ìjọ jẹ́ pé ọ̀kan nínú tó ti sábà ní ìbínú ọlọ́run ọba tó láàrin ká fáwọn àyàwó òun ni káwọn ìlú káwọn ìlú kákéwú tán kákẹ́kọ̀ọ́ tán kájọ òsè lò. bóyá ń sọ ibi tí òsè ṣe lò ní ibi tí ìdí ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ ẹni bá ní ìròyìn ọmọ láwùjọ ìwọ̀n ní ìrìn kàkàkẹ́ láwùjọ wáyé bóyá torí káyọ̀ lè bá fẹ́rẹ̀ èèyàn nígbà yóò ní kájú àwọn ìpàdé àwọn làwọn ìta bẹ́ẹ̀ mọ́ ṣe. kéèyàn kò dúdú wọ́n má ṣe tẹ̀lé àwọn sábà tó ìlú ọ̀hún fún un. gbogbo ẹni tó bá wà mọ̀ tó tó láyé òní tó ń náà bá tẹ̀lé láwùjọ tó sọ fún ká bẹ́ẹ̀ ní náà bá yìí. ebe yìí náà lè máa sọ fún akọ́nà sọ báyìí bá ah, àkọ́yẹ kó tó tó ìlú bàbá ebe yìí náà lè máa sọ fún akọ́nà sọ báyìí. wọ́n wá ń sọ bẹ́ẹ̀ fún

Quran. haram. yọnú ọlọ́run tí wọ́n yọ àwọn mẹ́ta ní àwọn mẹ́ta kan lọ́dọ̀ ọ̀fìn náà tó jàdá àdáni wá ń ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ẹ̀jẹ̀ kan lọ́dọ̀ ó ní mà ó ní mà dáadáa ọ̀gá àlù òbí gbogbo ẹ̀ ní wà lò àdáni tó bá dọ̀ ọ́ àdéhùn sọ́dọ̀ àgbà ìtọ́lọ́ ọ̀rọ̀ òbí nígbà tó bẹ̀ láyé ọ̀pọ̀ ọ̀ma tó ló ti ti máa rẹ̀ kí ó ti rí ọlọ́run á ah! ìgbà tí mo ti kọ́ àwọn kẹtọ̀tà àwọn mọ̀lẹ́kọ̀ sọ fi irọ́ lọ pa. báwo ni ti hajj ti yẹn ti awọ́ ni máa ń tó sàárù bí ni mo nà àkọ́kọ́ àwọn tọ́lọ́wọ́ ọkọ ti ná ju ọjọ́ àti òun yẹn là wá náà lórí. wa ni ọlọ́run ọmọ àti tó fi ọmọ ọmọ náà. àwọn ọlọ́run ṣùgbọ́n tó torí ẹ̀kọ́ mọ̀ ní pé bí yòókọ́ làkọ́ táwọn èèyàn fi rárá ní màá kọ́ apá ìgbà ń gbàgbé wáyé gbogbo ní fi ayé tó fi bẹ́ẹ̀ rọ láyé. gbogbo ìgbà tó ń pa àwọn ènìyàn ti sí ìmọ̀ ìwọ́n tó wọ́n ní owó òwúrọ̀ ọjà dáadáa olùdíjọwọ́ onídìọ̀wọ́ lónìí iná ọlọ́run. yóò wá ìdọ̀nà dáhùn náà. wà tó oríṣiríṣi wà tó ṣe é lò. Ètò ọ̀rọ̀ lọ́dún nìkan. obìnrin tó kù àwọn tí ń gbọ́dọ̀ wọn làbà obìnrin káàkà rẹ̀ ní òbí yá lọ́sà wá bá wọn wọ́n dà lọ́wọ́ kọ̀ wọ́n tún lé ní tọ́kọ rẹ̀ tó tọ́ba fọwọ́ tọ́jú àwọn ọmọ ìyá rẹ̀ ọdún ẹ̀sán sọ lókun pàṣẹ tó ṣẹlẹ̀ à. àwọn àbáàlù ẹni máa tó wẹ alẹ́ yìí àwọn tó lọ́ọ̀ bínú sí làwọn tí wọ́n ń pè ara wọn lóní mímọ́ tí màá yẹ òṣìṣẹ́ lò wọn wọ́n kí wọ́n pa àwọn àlejò ọlọ́mọ wọn ọ̀kan náà tọ́lọ̀ ọba máa fi bínú sí ẹ̀ àwọn nǹkan kì í tó ń bẹ̀. lẹ́gbẹ̀ẹ́ àwọn nǹkan náà a máa fàbí fún ọlọ́run ọlọ́run máa bínú sí wa. ọ̀kan nú ẹ̀ ó ní tọ́lọ̀ ọba tó sórí fún ẹ̀ ní ènìyàn kó má mọ̀ orí fọlọ́. tọ́lọ̀ sórí fún yẹn fíyàn wá yẹ ìgbàgbọ́ òun náà sọ́lọ́ kéèyàn ọjà ìmọ̀ ilé yóò fi máa gbọ́ fọlọ́ ẹ̀jẹ̀ fún alákòwé ìsọtọ́lọ́ fún alákòwé àdìsí mi jì wà rárá. àwọn ọmọ ìsọ̀rọ̀ yìí làwọn máa ti yìí. síwájú kọ́lọ̀ tó ní kàdínàbì mú sáwọ́ di òsì náà yàtọ̀ ìlà ọ̀nà òkùnjẹ́ wọn. ẹlòmíì náà wọn máa máa tiẹ̀ ní ipa wọ́n ti pa tọ́ wọ́n ti pa bí ìjà mi ṣe wọ́n ti lẹ́nu ti mọ̀ ẹ lọ wò yọ ga ní àwọn ní akọ ìdáni wọn ń tò wọn bí ewu lọ́dún tó wá tó séèjì náà ìlàwọ́ kò wá ní àwọn kọ̀ọ̀mìlà àwọn kọ̀ọ̀mìlà àwọn tí wọ́n ń tẹ̀ gbogbo ẹni ọba wa fi wọn nínú ọmọ yẹn lẹ́yìn àwọn yóò tẹ̀ tí wọ́n bá ti fi ọ̀rọ̀ yẹn kọ́kùn ló fi bá ìmílẹ̀ sí wọn pa tọ́ba ti dọ́kùn tọ́ba ti dọ́bẹ̀ òun fi rẹ̀ tọ́ba ti dọ́kun ìwọ́n pa tọ́ba ti dọ́kun ìwọ́n fi lẹ̀. ó tún sí ìtàn tó ṣe wípé nínú àwọn ọmọ ìṣẹ́lì tí wọ́n ń lò yìí kọ́ sọ́mọ wẹ́rẹ́ wà pàgàlàgà lẹ́yìn òbẹ̀. ibẹ̀ yẹn làwọn èèyàn ń gbà ọ́n lọ́wọ́ pàkíyèsí pé báwo ẹni tí bá tán yóò fẹ́ni tí ó ti ṣe wàhálà yìí wọ́n nínú wọn yóò padà sí wa tó bá lọ kó bá. ìtura àwọn ọ̀tá ti wọ́n mọ̀ sọ́nù bí àti ẹbá bímọ ọkùnrin tá a máa kò ní sọkùnrin mọ yóò bá tó bímọ àwọn obìnrin olóòtú láti rẹ. ìdí mẹ́lẹ̀ ni pé ọdún kan ọdún ọdún kan ọdún ayé ọwọ́ amọ́nù lójú ọmọ tẹ bá bí lọ́dún àwọn òbí lẹ̀ àwọn yóò pọ̀ sí wàhálà àwọn òbí ọdún kan àwọn ọmọ tẹ bá bí lọ́dún wọ́n pa ọdún iye ìdún ọ̀pá ọdún yẹn bí àwọn ọmọdé náà ti làwọn sá lórí hàmú àtọjọ wọn lẹ́yìn musa nkọdá rẹ ni ọmọ yà fà ọdún yẹn eléyìí ti fi ọdún ojú ara fi ọdún mi sọ yìí ṣe bí yàrá tó yẹn ti bá. aa ah, òun bí ọmọ tó yìí wọn àti ìwádìí ẹbí tó tóbi bí máa ń tẹ ọmọ mi kò ló tóbi lọ nígbà wọn àti ẹbí tẹbi ìgbà wọn àti ẹbí tẹbi ìgbà ó sì wá rí títí ọmọ ọkùnrin lòún bí ọlọ́dún wa awúṣẹ́ iná yìí lá omi mò ń bá àti awúṣẹ́ yìí ọlọ́ọ̀jì látara agbára wa sọ́fí àìsímọ̀ ọmọ ẹ̀jẹ̀ lọ́yà wọn fọlọ́yà bí ẹ bá dé dé láwọn fẹ́ pàwọn ò ní rí ọlọ́jọ́ ẹni fàyíká ti àlẹ́ yìí jẹ́bi ìlú ọ̀ká wá palẹ̀ tí wọ́n pa pàtàkì kí ìyá lọ́jọ́ máa yẹn tó lò sóko. ọlọ́pàá ni wàhálà àtàkọ́ má bẹ̀ fún pọ́mọ yóò kú wàhálà àtàkùnà ní má bàánú jẹ́ kó gbọ́kùnrin lọ́dún lọ́dún kẹ̀míkẹ̀mí má bàánú jẹ́ fọ́ọ̀kì rẹ̀ bàjẹ́ sọ́lọ́ náà. lójú iná ara tó ilẹ̀ ọmọ yóò padà wá wọ́n yá ìlú ìlú mẹ́fà ilé ìdókòwò fẹ́ wọ́n owó òkòtò fẹ́ yọ ọlọ́run là níbi àmúta ó ti sójú kótó gbé jẹ́ òde ìdáhùn náà fi lọ wọ́n bá láwọn ọlọ́mọ yìí wọ́n pariwo pé àwọn ọlọ́mọ yìí á pa ìfọwọ́ ìyàwó rẹ̀ ní àtà àtúmọ̀ láti ìjọ àtà àyànfà àdáhà wá gba musa tọ́ musa yóò wá dàgbà títí títí n tọ́sẹ̀lẹ̀ lánàá tó fi ṣẹlẹ̀ kàmá fi gbégbé tó fi wá rìn lọ nígbà tó ti ṣẹ́ tán ọdún mẹ́jọ ló fi ti sọ ayé ẹni tó ti ṣiṣẹ́ tó kún yàwó nígbà tí sọ ẹrù lọ́jà ló kò wò tó kún yàwó tó ní ọmọ ńlọ ńlọ pẹ̀lú yàwó àti ìṣòro tó ń da ìgbà tí wọ́n lò ó ti yòó ìgbà tí wọ́n á wọ́n ti ní ọwọ́ àwọn èèyàn rẹ̀ tiẹ̀ dúró ìdí àlùmọ́ owó lẹ́sọ̀lọ́ tí tẹ́ ẹ bá ti ní náà níjọ́ òun ni wọ́n máa rìn lọ tẹ́ bá ti ní náà fi kàn ìtumọ̀ kí àwọn èèyàn kan gbé bẹ̀rù lóbi rà á di àṣírò ní àdúgbọ́bà rẹ̀ tí n bá dé bẹ̀ ó sún mọ́ sí orí òun àjọ pé báyìí ká tiẹ̀ sáà tùmọ̀ náà bí sáà tọ̀ awo ka mi kò ha mi kọ́mà tàbí ilẹ̀ lóko ti ṣe áàrì náà tàn ní gbajúmẹ̀. ara ìfún ṣájúlẹ̀ ọlọ́wọ́ bá kò lọ́lẹ̀ ní olóòlù náà lọ́nà kò ní ṣẹ́jú. ètò ìlú bí ló ti sàkó ló ti sàkàlà ọ̀pára sílẹ̀ ibẹ̀ ló ti ṣe mọ́rọ̀. wàhálà ti àgbà lọ. ara ìfún ṣá ibẹ̀ ló ti kú àwọn oníkà tí wọ́n sọ pé ìyàwó àtọwọn tó ní wọ́n yóò kọ̀ padà lọ́dọ̀ wọn bóyá bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n yọ lọ́wọ́ sọ̀rọ̀ bá wọn bára sọ̀rọ̀ ibi ọlọ́run sọ̀rọ̀ ọdún àti fámìlì mọ́ nínú àlọ́ àyè bẹ́ẹ̀ lẹ́yìn kẹta bá wọn nítorí kò ní kó sáwá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ètí wọn fẹ́ lò ó bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo òyà tó di àwọn ẹgbẹ́ yìí anákùnrin sọ̀rọ̀ wọn ní gbogbo òwò lábẹ́ wọn. ó rí àwọn ọmọ ẹgbẹ́ ní gbogbo lábẹ́ mi láwò wọ́n ti kan omi wọ́n fẹ́ máa ń ọlọ́run tó làwọn àkọ́ àyọ̀ ọ̀rọ̀ tuntun lẹ́nu tó làwọn àbọ̀ ibi tí wọn wá fẹ́ tó fẹ́ yìí pé àwọn ẹ̀ṣẹ̀ ti wá jáde látàkì olùkọ́ tí wọn bá máa jẹ báyìí kò ní ṣe wọn àti dáfẹ́ bí wọn kà lóyún àti ọlọ́dún ọlọ́dún bí wọn ẹni kí ẹyẹ sálú wa kọ́ máa sọ̀ka ìlà tó tí ẹyẹ bá ti wá sọ̀ka lẹ̀ ọlọ́dún kọ́ máa fi omi jẹ ẹyẹ àti omi wọn máa jẹ bẹ́ẹ̀ ti ẹran bí ẹni máa jẹ ẹyẹ bẹ́ẹ̀ làwọn ẹjẹ ẹran bẹ́ẹ̀ lọ́dún wájú tọ́jú ẹran mélòó ló lò bẹ́ẹ̀ sí ẹran yẹn lọ́lọ́ fi gbàdú sọ̀rọ̀ oúnjẹ tá a máa jẹ lájọ oníwà láṣùmí ẹ̀kọ́ yìí rí oúnjẹ bá dé wàá lọ́sọ̀ lẹ́yìn fún ẹ̀jẹ̀ rẹ̀ yẹ ẹran ti ẹran mú ẹran tí ẹ̀kú ìjẹ́ ti kàmú ìpínlẹ̀ ìwọlẹ̀ níta bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ni pé ọlọ́run ní pélé ìwòlì kí wọ́n máa jẹ. láì tí wàhálà ẹ ṣe bá ti ẹni bá tó kọ́ ọ́ tako mẹ́yẹ tí wọ́n bá ti mẹ́yẹ ó sì máa yọ sọ́lọ́ yìí lọ sí ẹ̀ka fún ẹ̀ sí ibi tí mo ń lọ lọ́ba yá ni wọ́n sọ fún Musa yìí pé yá Musa lásán ṣírò aláwọ̀ àmì wà ní bá a fi ọlọ́wọ́ bá rẹ̀ wa yóò lè ṣe sùn lórí káwọ́ máa ìbàjẹ́ òlànà bá a bẹ lọ. yọ̀sùn ìdè lànà mi máa tó ètò àrùn abẹ́ máa dákú. àìlà ìlànà fẹ́ fi dáwà lálẹ́. bọ́lá àwọn abẹ́ máa dákú nínú ilẹ̀ òkú abẹ́ máa jẹ́fẹ̀ jẹ jẹ gbogbo àlàyé ní mọ̀tòrè lánàá nítorí pé wọn ò fọwọ́ ìfọlọ́fọlọ́ ní àjàyẹ̀fẹ́rẹ́ fún wa wáyé mọ̀tòrè ànánu ajá òkú fún wa bàbá àrùn ìwọ̀n bàbá ìwọ̀n tótó sẹ́yìn padà bọ́ wọn ti fi wọn lọ́jà ọlọ́wà ni owó ní débi àbẹ́fà ìjẹ́ wọn kò jà mẹ́ta ìjẹpẹrẹ wọn lábọ̀ wọn lásù wáyé mọ̀tòrè ọ̀rọ̀ wọn ò yẹ táwọn yẹn bá fẹ́ dọ̀rọ̀ ní wá fẹ́ sọ̀rọ̀ lórí àwọn bá àdúró wọ́n ní pé ló jẹ́jẹ́ bí àjẹ́ àpẹẹrẹ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ máa ń nà lára rẹ̀ tọ́lá àwọn jẹ́ kọ́kọ́ béèrè fún ìyá lọ́jà kíkùn kiri ti bẹ̀ wò kéde tó ti yẹn bá ti dájà sí ọ̀jẹ̀ wò sálà yẹn mi ti tó láti ẹ̀ lọ́wọ́ àtọ́jọ́ àjẹ́ buhari wò ìyá ọ̀jẹ̀ wọ̀ wò dájẹ́ àtọ́jẹ́ ọlọ́run fọ́ sàbùwà ọlọ́run buhari ètò wọn bẹ́ẹ̀ lò pé ọlọ́wọ́n bò ní níbi abẹ́ta ìjẹ́ wọn ọlọ́run ní pé òun jẹ́ òun sí wọn bàbá àwọn èèyàn kọ́tọ̀ sí ọlọ́run fi lóṣìí yàn ti àwọn àyà wọ́n ti sẹ́yìn ìgbàgbọ́ sí àwọn àmì ti ń ta téèyàn bá ti ṣèṣe orí kunkun sọ́lọ́hún àmọ́ fàbínú ẹ̀ béèyàn bá mọ̀ lódò sí ọ̀tẹ̀ ní eléyìí la kọ́kọ́ sọ. tọ́lá èèyàn bá ń gbọ́rọ̀ lọ́rùn wá sí orí kunkun ìdí ẹ̀ lọ́sọ̀ ìdí wa mọ̀ ìgbà rẹ̀ wọ́n jẹ́ mọ́ ọlọ́run pa táwọn kan wí ìṣọ́nà wí eléyìí òkú bá ọ̀ọ́dà lẹ́yìn tí máa bàbí ní ọlọ́run bá ní orí àsìkò kéèyàn ọmọ àtẹ́sẹ̀ kó wọ́n ti kéèyàn ọmọ àtẹ́sẹ̀ kó wọ́n ti wọ́n bá àtẹ́sẹ̀ lọ ní ọmọ ọmọ ọmọ ìtura kó wọ́n ti bá àmọ́ wọn àti ìgbọ̀lọ́ kọ́nà bọ́ ti jà alẹ́bàá Muhammad sallallahu alaihi wa sallam orí tó bá yín lọ́nà fún ẹ lọ́wọ́ bá ti sọ́nà àwọn àti màlámà tó máa ń ké lókè yìí pàtàkì ní àlàyé ní abẹ́wà àbákò lè ṣàyẹ̀wò. ọlọ́run ní àwọn sí nígbà tí ní àwọn ló yẹ pàtàkì ní ní abẹ́wà àbákò ní ọ̀rọ̀ wọn.

مغلوب عليهم ولا الضالين غير ìlànà ń bẹ fẹ́ni tí ó rí àánú ọlọ́run tó ìlànà ìlànà ń bẹ fẹ́ni tí ó rí ọlọ́run tó lọ tẹ̀lé ẹ wá bí alọ́mọ láyé olùsí ẹni kan nínú ẹni tó jẹ́ tí wọ́n ń táwọn ilé ọ̀rọ̀ wa gbogbo àwọn tẹ́ ń pèrè àwọn aláàbá kú wọn ta wọn lórí ẹ̀yà wà lọ́kàn àtúbọ̀tán ló pàtàkì lọ́nà kọ́ bọ́lá yìí a fẹ́ kọ́lọ̀ wọn bọ́ ta wà fún bẹ́ẹ̀ lọ́dún àwọn tí a lọ sínú tá a bá rí wọ́n ní àwọn tí wọ́n ń sọnù làwọn tí wọ́n ń sin ọlọ́run ọba ọba tó láàrin dàpẹ̀ láì mọ̀kan ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àwọn ọrụ ìdájọ́ bí ọ̀pọ̀ àti jésù ó di àlàyé náà sábà kò sápò ara àjá àlewọ̀dọ̀ àlè àwọn tí wọn ò láì tí wọ́n tẹ̀sẹ̀ òbí ẹ̀tọ́ wáyé tẹ̀sẹ̀ òbí ni wọ́n máa fi mọ́ ọ ee ọlọ́run kò sí ìfẹ́ láì máa tán o ọlọ́run kò sí ìfẹ́ láì máa tán àníyàn wọn dá lọ́kọ̀ sí máa àníyàn wọn dá àníyàn ọlọ́run tó máa dá àníyàn wọn dá ìgbọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ọ̀fẹ́ sí ọlọ́run fún mi tọ́lá gbé kásù tọ́ fúnra wa ọlọ́run tàkùrẹ́ tí mo lò wá ọ̀fẹ́ sí ọlọ́run kájáde ní káfí ìyàwó yẹ ká fọmọ ẹlẹ ká lọ́nà ọmọ fún wa kò sí inú kùránì kò sí inú àdìsí o kò sí ibi kankan ẹni ọba yìí bẹ̀rẹ̀ ọyún pa ìrọ́jú àwọn ọ̀tún àwọn ìdòtí ìsìlámù ló ń wa yá bàbá yẹn ti wá sí i. àwọn kan ní wọn bá débi gbà kan gbà kan ní wọn wọnú gbólọ tó nínú gbólọ àwọn ọmọ dé àwọn kan bá débi ẹgbà kan wọn ń tọ pàákì èyí ò lè fa ìmọ̀ tó sí lọ́wọ́ bẹ́ẹ̀ bá fa ìmọ̀ kan sí lọ́wọ́ tó bá rọ kó owó ní ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ yóò kólẹ̀ tó lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ bá tó ìwọ́kọ́ ló lè ṣe ọlọ́dún ní kẹ́ kéèyàn ṣe kó má bọ̀ kó wá jẹ́ kí ẹnu ìwé tó ṣe ó ṣe ní ọ̀sán tó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kó wá má dọ̀nà mà. عمل أمركم ليبلوكم أيكم يعمل تعلم تقول تعلم تقول تعلم ìyẹn báyìí màkàn sí lọ́pọ̀ kàbà àwọn àkókò yìí ni ẹni báyìí màkàn sí lọ́wọ́ bá kọ̀rọ̀ ẹ̀ pẹ̀tẹ́. ẹja sọ̀rọ̀ dábọ̀ bí i màkàn sí lọ́wọ́ ní ẹ̀ bá báyìí màkàn sí lọ́wọ́ yọ sọ̀rọ̀ lọ́ba yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ bí i. àpótí ìtumọ̀ bẹ̀ tó mọ́ máa wọ̀ ọ́ sọ́ọ́ sọ́ọ́ sọ́ọ́ dáadáa mọ̀ ọ́ ìtọ́nà àbáwá lẹ́yìn wáyé wọ̀ lẹ́nu àwọn lóbi náà bẹ̀ ọ̀rẹ́ ni wọ́n kọ́ lọ́kọ́ tó lẹ́nu ìjà ọ̀rẹ́ làwọn lóbi. wọ́n ní àwọn méjèèjì kọ́ bẹ̀rẹ̀ ìtọ́nà wọn sílẹ̀. ìdàtọ́ yá wa ẹ̀fẹ́ ní ẹ̀bá ti ní bẹ́ẹ̀ tó ní ẹ̀bá ti bẹ̀ èyí ọmọ ẹ̀ kú sínú ẹ̀ èyí ọmọ ẹ̀ wọ́n ń dàgbà fún ìdájọ́ lọ́kàn ni wọ́n bá ń wọ̀ fàájú bẹ̀rẹ̀ ká sọ fún yóò rẹ̀ sábà fẹ́ pọ̀ ní àwọn ọmọdé sọ̀rọ̀ bí àwa mọ̀. Ìyàwó ìlú wa ìlú sábà ní káàdì ìlànà sọ̀rọ̀ ní àpàlà ní káàmọ̀ àwọn ẹ̀yẹ sọ̀rọ̀. Èké bí nígbà tó bá jáde ilé náà lọ, ìbára mi ti ṣe tó wà ní ìta. Ọlọ́run wọn mọ̀ sí lọ́dún wọn wá mọ̀. Ìkan tó mú mọ̀ náà tó wá mọ̀ wá kó wá kó lé. Ó wá mọ̀ gbàgbọ́ wa mà lọ èkejì tó ń lé òun ṣe lọ́rùn lọ kí ẹni gbogbo bá máa ń fi ọlọ́run pẹ̀lú àyè máa fi ìmọ̀ ìrẹ́ máa ń lè débi gbé yóò lè fi dàgbọ́ ìmọ̀ lọ. a yóò lè débi gbé ìmọ̀ ni ọmọ ta pọ̀ ní bí kọ̀ọ̀kọ́ bí mi yàn kọ̀ọ̀kọ́ kọ́ wà yóò sàlàyé tó jọra fún àwọn olódà ìmọ̀ ni ọba máa lọ lókè ìmọ̀ ni kì í sáà lọ gbàtí máa ń yàrá láàyè fún òye láwùjọ wáyé níbi táwọn èèyàn tẹ̀lé ní ìtẹ̀lé láǹdà yìí pọ̀ ọ̀dọ̀ bá lọ wọ́n fi wá ní gbogbo ẹ̀ àádá ẹ̀mí bá wọ́n fi dá òye pé òun fẹ́ mínímáìlì ìwò wájú ọlọ́ ẹ̀mí tó ń wojú láyé pọ̀ kó o lé ojú kan pa fún bẹ́ẹ̀ ọ̀gá tó o bá jẹ́ para ẹ̀yọ̀ kan ti àwọn ọmọ tí wọ́n bá rìkọ́ọ̀dù rẹ̀ lọ́wọ́ pílásà kọ́ba tó ní ìpàkó mẹ́rin. ìgbà tó ti fẹ́ ti fẹ́ pa gómìnà nígbà tó bá náà ti débi kan ó bá yẹ kó wáyé. bó ti wọ̀lú owó ìpè sálọ akọlọ kìtẹ sẹ́wọ̀n tó fojú dọ́ra wọn lọ tó ń kọlọ kọrin ọba tàbí ẹ ọkọ sálámù ẹwọ tí a ẹyìn ìgbèrè náà wọn ti ra wọn yọ ọ̀rẹ́ lọ lọ́jọ́ ojú ẹsẹ̀ sí ìgbèrè náà. ìgbà gbogbo jẹun tán ẹ fi èrè ọ̀gá láti jẹun pẹ̀lú pé ẹni tó kú ilẹ̀ ẹni tó mọ̀ fún méjèèjì lọ́rùn àlẹ́ tó ti wá tó ti ti sàn wọ́n ti lè plásà wọn á ah! ọ̀rẹ́ ló wójú pẹ̀lú bàjẹ́ òsì ń tó wójú bóòlù tó wá yóò wá ìyá ìwọ náà sọ ọmọ pé ẹ̀jẹ̀ táwọn fojú tó já láwùjọ wa yìí ó wẹ́rìn àwọn òbí rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ̀jẹ̀ yìí wọ́n tọ̀ olùwádìí ilé ọ̀sán àkúndé ọ̀sán yẹn ètò ọbẹ̀ tó má kò fi wá wọ àyà ẹ̀ tí ń ti lọ́wọ́ pẹ̀lú àyè àtẹ̀ntì ń ètò ọbẹ̀ jágbé yìí ló ti sọ̀rọ̀ pàtàkì ẹ̀kọ́ ọbẹ̀ káwọ́ ẹ̀rọ ìtọ́lọ́ rẹ̀ yọ ọkọ̀ ọkọ̀ rẹ̀ àpò ní tó tó ti bá yọ̀wọ̀ lọ́wọ́ àti òtí kò lé náà pẹ̀ lójú òru tó kí láti gbà náà lọ́wọ́ níta. kéde ọ̀rọ̀ torí pé ìtàn òsíọ́ débi pé kó mi má débi tó da pásítà kò lójú rẹ̀ lójú àlùbárà tó ti gbà náà kọ̀ wà lálùbárà kọ̀ wà lálùbárà wò ní àwọn yòókù lè sára ìmọ̀ tán ní ìṣẹ̀lá rẹ̀ ó ṣe àyè nígbà tó ṣẹlá yẹn. gbogbo owó tó kí àgbàgbọ́ ló wọlé la torí pé mẹ́rin ló ké lóbi sí kìí sí mà. ẹ wọn ká tó fẹsẹ̀ tó náà tó bá wọn tẹ̀sí bẹ̀rù ọlọ́run ló tó tó níbẹ̀ bẹ́ẹ̀ ni bẹ̀rù ọlọ́run tó tó lórí ọba táyé pàtàkì níwá gbàdí ọ̀pá yọ ọlọ́run ló sọ̀rọ̀. àyè ojú òní lọ ọ̀rẹ́ wa sọ fún dáhùn gbogbo òdìrà àbí tí mo ṣe fún yín wọ́n fi mí ìpadà gbogbo òdìrà ti ṣe. bá tọ́jú àṣà tó lọ́ọ́ bá fi lọ́lẹ̀ fún ìjẹ́rọ tó ṣe fún ọ kí ló ṣe tó fi ti fífọ́ kí ló wù ẹ̀kọ́ bá bẹ̀rẹ̀. èyí ló lè bá ìbá ṣe lọ́rùn kọ́ ní ọ̀dọ́ ẹ̀ kí táwọn lọ́rùn. èèyàn ìṣẹ́yìn ọlọ́run ní yàtọ̀ sọ́nà àwọn tọ́lọ́ ti bínú sí àwọn ará méjì nínú ẹ̀ náà ti àwọn tí wọ́n kò dúdú tí wọ́n lè tẹ̀lé àwọn ará ẹlẹ́ẹ̀kẹta ẹni ọbẹ̀ ti lọ ọbẹ̀ ti tọ́lọ́ tó tọ́kọ̀ wá lè wà pa. kọ́ yóò àti ká nínú yóò ṣe فقدمنا إلى ما حملوا من عمل فجعلناه هباء jẹ wà lọ́ta. wàlá tọ́ọ̀lì àwọn tí wọ́n sọnù òun làwọn tí ń sin náà pẹ̀lú àyè pàtó ẹ̀dá kò bá wà lóun tó bá àyè lára ẹ̀dá kò sí. ọ̀pọ̀lọpọ̀ ní káfá nọ́bìlì òòlù lákà àbíkìlà sábàmù mẹ́fà nínú àti nọ́bẹ̀ ẹ̀dẹ́ àwọn yẹn ń kiri. wọ́n ra kàlẹ́ndà wọ́n tún máa háyè rẹ̀ wọ́n kéré ìwòsí wọ́n wá ní ilé ìjọba àwọn yẹn ń kiri. kódà nínú àwọn ilé ìlú ti jọ́ ndị àná tẹ̀ lábẹ́ ọ̀rọ̀ wọn ni ẹgbẹ́ ọ̀hún àwọn ìlú tó tún ìgbà mẹ́ta ẹ̀dá kò wọ́n tún kọ́ lóyún kò náà òru òní. alájà wọlé ayé wẹ̀rẹ̀ ń ìmọ̀ lọ ọlọ́run ọlọ́run bá ní pé ẹ lọ mọ̀ mí kẹ́kọ̀ọ́ mọ̀ sí bọ́ọ̀ bá ti mọ̀ lórí ìlú àdúgbò ẹ̀jẹ̀ àtọ̀rọ̀ dáadáa dáàtọ̀rọ̀ dáadáa gbogbo tá a bá fẹ́ nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àmọ̀dájú ẹ̀ kó má ti jẹ́ nínú tá a bá fẹ́ ṣe nínú ìdílé tá a bá ti mọ̀ pé lóṣù mẹ́sì ọlọ́run ọba tọ́lá ẹ̀ka ẹ̀jẹ̀ àmọ̀là ọlọ́run lórí ẹ̀ ìtàwọn ọ̀rọ̀ lórí lónìí ẹ ẹ wà wọn tí wọn ti kọ parí sùn rẹ jọ ọwọ́ kan ní wọn kọ ń kà torí báyìí láti wọn ni wọn kọjá ìwé tí wọn dé lọ́wọ́ tó ṣe bíbélì wọn tó máa ń lẹ́nu ẹ àlùkò àwọn ti lọ ìfẹ́ lọ torí ẹ gbájú ti lọ pẹ̀lú ẹ bàtà lọ́wọ́ sí yóò wọn tẹ́lẹ̀ àdùn gbogbo ọgájọ bá ti kó wá olówó olówó ọgájọ bá ti dáyọ lọ olówó olówó tọlọsọ lọ sí yàrá yẹn.

jọ́ọ̀lù sì nìyí kọ̀ọ̀kan láyé jésù ní ìfẹ́jọ́ ọmọ jáde ni o wọ́n múra ká hàn sáka mọ́ pé àwọn chọ́ọ̀tì padà para mark matthew àwọn tí wọ́n kọ́kọ́ kọ́ kẹ́yìn ní mark gẹ́gẹ́ sí kò disciples but mark eh, ti kọ́ tó kọ́ mark yẹn ló jọ́ọ̀nù wá lẹ́yìn lẹ́yìn ni ìgbà táwọn tó ti fi àwọn tí ń bẹ́ nu kíní ìfọ̀ báńkà ń ti mọ́ ní ìsìn mu wọ́n wá jókòó wọ́n wá sáàtì ẹni pé kọ́ lọ kọ́ wa. wọ́n fún ní tí ọ̀pọ̀ ní ọ̀dọ̀ ìgbà tí wọ́n bá gbé ìfún yàrá ní nǹkan báyìí ti tẹ́tọ̀. ó ní bẹ̀rẹ̀ bí yorùbá tí wọ́n wá ń tọ́jú bẹ̀. ẹ̀yìn nǹkan méjì ló ti ló ti ṣẹlẹ̀ láti bá wa ṣe gbẹ̀yìn wọ́n dàrú. àwọn akọ́ mobilize wáyé o. bọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti fi ní lọ́lọ́ ọlọ́run ní dé kíní kọ́ làwọn ìbọn ọ̀sà dàgbà wọ́n ti sàwọ̀. àwọn tí wọ́n tẹ̀ láwa kíláàsì tí wọ́n dúró sí ọ̀gá tí wọ́n fúnra ni wọn láwọn òbí ọ̀gá lù. ìtòsí pàdé ní kíláàsì yẹn ẹlẹ́dùn mẹ́ta ni wọ́n àbẹ̀wò sí ní comparative àtàwọn tí wọ́n jẹ́ ọ̀nàǹfààní àti sọ̀rọ̀ tó ọkọ tí lẹsẹ kò sí mà ibi tá à ń lọ lù wọn ti láwọn tán wọn wá sẹni bá bẹ̀rẹ̀ sí ọdún ojú ẹ tó tún wá mọyì ní pé ìfúri ẹni gan lóhùn ló ti lé tó kò sí kì í ṣe kojú bí èsì ni o dàbí nípa tẹlifíṣàn kì í ṣe kojú ara gbogbo wọn àwọn ọgbẹ tó kù wọn wà wọn fẹlẹ àwọn tó kù sọ wọn wà dàgbà kẹ tó bá ṣe é ṣe tí wọn ń ṣe dáwọn lójú tí wọn ti mọ pa ẹ tí wọn tó kọ lẹ́nu wọ́n kọ́ O wọ́n lè sọ pé ìgbé ìsọ̀bá ìgbé ìsọ̀ ìgbé ìsọ̀bá yìí ní ọ̀sẹ̀ bá sọ̀ kankan fún mi méjì mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn ènìyàn sáyé ìfọ̀ wọn. wàhálà sọ́ọ̀lì. wàhálà sọ́ọ̀lì. àwọn tí wọ́n ń sọ ọlọ́run pẹ̀lẹ́ ìgbàkan làwọn bọ̀ ọdún ó làwọn sọ. torí pé tí wọ́n ń ṣe òní méjì ẹwà tí wọ́n sábùlẹ̀ ẹ wo àwọn tó ń tàwọn ọwọ́ kan yẹn máa ń tọ́ka wọn lẹ́nu wọn bá wọn wò lóṣù kò sí mà lóṣù láwọn ń ṣe díkítì ìwẹ́sì olùwẹ́ ìbàdí ìdílé ìbò olùwẹ́ ó lẹ̀ sí lọ́dọ̀ wọn ìjọba tó ti change tó ti change ní èsì àwọn báyìí àwọn bíbélì kan ti wà ní ìdìbò tó wípé yìí ìdílé kan ti ń lò fọlọ́ ẹ̀ ti ṣíláṣí ṣì fún wájú wọ́n ní ìfẹ́ ìdílé máa lórí fọlọ́ ìfẹ́ dọ̀rùn jẹ́ ìkómi ìlú ó sì lè lò tí wọ́n bá ti lo im ó ní a tí wọ́n bá ti lo im ó lo sí im ó lo papọ̀ ni ó yẹ ẹ ló ní pé ẹlẹ́yìn ẹ̀sìn discriminate ìdúmọ̀ rẹ̀ ní ilé sọ pé akọ̀nà lọ́wọ́ tí wọ́n bá lọ́wọ́ adọ́rùn tó wá yá bọ́ lórí mẹ́kò sí máa máa ń lè wọ́n lórí lọ́nà tí ọlọ́run ọmọ bá tọ́lá rẹ dájẹ́ wọ́n sọnù nítorí tí wọ́n wà lóun agbọ́n yìí kan ló máa ṣe. gbogbo ẹni tó náà bá bẹ́ẹ̀ ṣe nǹkan lónìí tí ọba wà máa gba rẹ̀ yọ sọnù yóò sọnù dé. Wàlá àgbòrò bá ń ṣe wọ́n. Ọ̀ọ́dẹ́ bá ọbẹ̀ wọn sí lọ́wọ́. Ọ̀ọ́dẹ́ aláàdì náà ló ń kàrà mọ́ wá ń dá sí ẹ̀ papọ̀ anamisọlọ aliwaju sọlọ onina halala baju halali kofiya ó kí àgbẹ̀ tó máa nyà wọ́n yín náà arọ́ jùlọ aráàbò kí ó kí àgbẹ̀ tó máa nyà wọ́n wá ní bàbá yín náà kó máa wọ́n la. àwọn tó tó láàrin níbi àwọn tó tó tó àwọn tó kó tó tó tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ wa ṣé èèyàn ọba fẹ́ kàtàkù tó ti kàtàkù aburú ara tó ọba fẹ́ kàtàkù àyàfi kéèyàn téèyàn bá nímọ̀ sí òòlù ọ̀nà ọ̀dá téèyàn ọ̀bá wá mọ̀ sí ń ṣe lọ́rùn ọ̀dá náà márùn ìrọ̀bá là yẹn pè béèyàn bá wá sí òòlù ọ̀dá náà ọ bá ń ṣe lọ́rùn tó ọmọ tó ń ọ̀dá náà márùn ìmọ̀lódé ìmọ̀lódé ni ọ̀sán òfin ìmọ̀lódé ni ọ̀sán

àwọn ànàsọ́rọ́ ọlọ́run sọ wọ́n jẹbi tó sọnù nítorí wípé tí wọ́n ń wọn àwọn àwọn ọ̀pá ẹ̀ anábì wọn wọ́n tó kù sí lọ́dọ̀ àwọn ọ̀pá fún àwọn farabalẹ̀ kẹ́kọ̀ọ́ mélòó àwọn wọn àti wọn fún gbà wọn àwọn tó ẹnì kan wà á nínú àwọn ẹ̀kọ́ tó kó sí ọlọ́run ní kádàrá tí kálẹ̀ mẹ́nu bàlá tó mẹ́nu bá wọn ọlọ́run bá jọ sí fún wa torí pọ́njọ́ ti lọ ìlú rẹ̀ já pẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run sàtọ́ ẹnu bá kọ́ ọlọ́run bá bàkà ọjọ́ táwọn àti bẹ́ẹ̀ tó sàtà àtàjọ káàdà wọ́n sọ́dọ̀ lọ́wọ́ àdàbọ̀ àmàlẹ́ wà ní ọ̀sán tó wá ní bẹ́ẹ̀ àti ìgbé ẹni ẹ̀yọ̀ kan náà ti tẹ̀lé ìgbà tí ìlú ìgbà ìgbà

Thank you.